ó dá lórí báwo ni mùsùlùmí ní ó ti ṣe máa bá àwọn ẹni tó bá jọ ní títà báwo ni ó ti máa bá wọn ṣe kọlọ mọ̀ pé Islam ẹ̀sìn ní eléyìí olúwa lẹ́dàá fi ránṣẹ́ kó lè bàjẹ́ ẹ̀sìn fún gbogbo àgbáńlá yìí tí ẹni tó bá ṣe yóò sóríire ẹni tó bá ya pàṣẹ irun wọn yóò padà ṣòfò lọ́la gbẹ̀ndàgbéyàmù. a sì máa pé kò sí ìyàtọ̀ láàrin Islam, àti sunna sunna ni alìsílám alìsílám òun náà ni sunna ìdí nìyí tó fi jẹ́ wípé ẹni tó bá ti ń kéèké lọ sí díẹ̀ islam òdodo ọgbọ́dọ̀ jẹ́ kórè sunna náà ló ń kéèké lọ síbi rẹ̀ gbogbo ẹni tí ó ń ṣe islam àtẹni tí ń ṣe lódodo àtẹni tó yapa ntí kálukú máa ń pe àpè mára rẹ̀ mára rẹ̀ ní pọ́ǹsì súnà. ṣùgbọ́n tó ṣe pé ó ṣeé ṣe kí àpè mára yìí kọ́ máa ṣe mẹ́tòmí lára látàrí pé ó kì í ṣe súnà dídà ńlọ ń ṣe. tí àwọn ẹni tí ń ṣe súnà táwọn bá mẹ́nu bà nǹkan míì táwọn èèyàn ń ṣe tọ́sọ wọn di aládàáda lẹ̀ kíkẹ́ pàǹtẹ́ǹtẹ̀ǹtì kẹ́yìn náà ti sún nà. eléyìí kìí jẹ́ ní tó lè rọrùn fáwọn ẹni tí a bá pè lálàdàáda lẹ̀ yẹn láti ríru rẹ̀ ṣe fẹ́ni tí bá tẹ̀lé sún nà. pé àléébù ntẹ́yìn ń ṣe ayẹ tó wà nínú ntẹ́ǹṣe ni bí ntẹ́ǹṣe ti ṣe jẹ́ àdáda lẹ́nu wọn lè irú rẹ̀ mú wá tí wọ́n lè sọ sí súnà torí pé súnà ẹ̀sìn ló yàtọ̀ sí gbogbo jàmáà kàtà bá dálẹ̀ nítorí pé jàmáà yẹn kìí sùn ní Islam ìdí nu tí lè bẹ̀rù àtẹ́rù ṣùgbọ́n súnmọ́ ní islam sálẹ̀ni tó bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ sẹ́mi òyìnbó ṣùgbọ́n kó lọ yí ọ wọ́n tó ló ṣe súnmọ́ ìkejì tí wọ́n ṣe súnmọ́ yẹn kó máa fi superiority rẹ̀ hàn ẹni tí ń ṣe dídá kọ́ ni wọ́n ní kọ́ máa ṣe o kọ́mọ ta pápákà kọ́mọ gbogbo wọn lọ já ẹlòmíì ọ̀já kéésù ni wọ́n ti rán ọ. nǹkan ti rán wọ̀ tó ló ti ṣe léyìí gan ó lè gba tẹ̀lé jẹ́. gẹ́gẹ́ bí tó ti rò kó ti kéré ló ti gbòpò. ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó mú mọ́tẹ́ pọ̀ fẹ́ kí ẹni tí ń jẹ lórí àdáda rẹ̀ ẹni tí ò sí lórí súnà wá sí di kó nà òtún súnà torí pẹ́ẹ́lí kò sí ọmọ ti súnà tí ó máa ṣe ìlara tó pọ̀ pẹ́ẹ́lú mi òtún súnà ẹni kò sí ọmọ lórí súnà òdodo tí ó máa kọ́ tí ò ní wù ọ́ kẹ́wọ̀n ẹ̀dọ̀mí ní òtún súnà tó fi wá jẹ́ pé ìdùnnú tiẹ̀ òun náà ní kí gbogbo ẹni yóò ẹni yóò kù káwọn wọlé rárá o kò sínú lànà àdùsùnà ìrẹ àdùsùnà ẹni tó bá rí ipò wọn lórí dídà wàá pè kó náà darapọ̀ mọ́ sùnà wàá sì pè pẹ̀lú ìtọ́jà wàá pè pẹ̀lú téèyàn máa gbọ́rù rẹ̀ téèyàn máa ronú sí i téèyàn ó fi kìíní ṣe ń ṣe sílẹ̀ tẹ́wọ́ gba ni wọ́n ń pè lọ síbi rẹ̀. nítorí ìjà ni òun náà ní pé púpọ̀ nínú àwọn ẹni tí ń ṣe dídà wọn ò mọ táwọn ń ṣe sí dídà ni wọ́n ti sẹ́kù lórí ẹ̀. àwọn ọ̀dọ́ máa ṣe dídà torí pé àwọn ọ̀dà kan àbómi kò ní í wọ kílé táwọn ṣe yọ̀ọ́dà ṣùgbọ́n àwọn mùsàkì nìkan wà táwọn ò mà tó àwọn bùkátà kò pè wọn wọn bùkátà kò sàlàyé fún wọn ó sì fún ma bẹ ọlọ ó sì fi wọn mànà wọn fà wọn náà mànà ìnú ajẹ́ pé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú wọn ó náà ní fáyà kọ fáyà danger for danger crash ní gbogbo gbà abẹ́rẹ́ eléyìí ò sí ní ọjọ́ àwọn àlùsùn náà ojú ọ̀nà àwọn jàgídíjàgà tí ọ̀pẹ sì yé yẹn nítorí pé ẹ̀sìn tá à ń pèpè sí ẹ̀mí gbẹ́jọ́ kan wọ ìbọ̀wọ́ àwọn ẹni tí ń tẹ̀sí ẹ̀sìn ní gbẹ́jọ́ kan múramúra àwọn tí ń da kàràdì kájú wa pé kàìkọ́ńdù àbí kìnnìkà ábẹ̀tẹ̀ à ń pèpè lọ sí ìdí ẹ̀sìn. ìwọ gan lára náà ní ìsìn tó ṣe tún náà lára rẹ̀. ìbọ̀lú àtúntà rẹ̀ ṣebí islam rà sọ o ṣe tẹ́lẹ̀ ìbọn lọ àkọsà rẹ o ṣe tẹ́lẹ̀ lára bàbá rẹ ìwọ o ṣe tẹ́lẹ̀ lára bàbá bàbá rẹ ìwọ o ṣe tẹ́lẹ̀ lára bàbá bàbá bàbá bàbá rẹ ìbọn lọ àkọsà rẹ tòlù ajẹ pé tíkẹ́ẹ̀tì fáìlì yọ wọ náà yọ wà lẹ́jọ́ náà lọ́n gbé ká tọ̀ǹtàn rẹ̀ dáa. lọ gbọ́dọ̀ jẹ́ ní tó láàánú àwọn èèyàn kẹ́mi yóò ti lọ síbi mọ́ kẹ́pì wọn wá síbi ojú ọ̀nà. تلوضع فوتي الحمد لله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم أنا بنقول وابد على الدنيا كمنا كل رفوجي صوم وجل وغلق أقول لهم له ni tí o sì sí lójú ọ̀nà súnná kò dùn ní súnná. a wàá pè pẹ̀lú ìgbóda a sì máa bẹ ọlọ́ kó jẹ́ kó gbọ́ kó gbà. gbogbo ẹgbẹ́ máa ń gbọ́ náà sọ pé ẹnìkan ká ti ṣe báyìí ẹnìkan ká ti ṣe báyìí kìí ṣe pé àwọn ń bẹ ọgbọ́n àkókò sórí àtìṣe wọn kó lè bá wọ náà ábẹ̀rẹ̀ à ń sọ fí pàtàkì gẹ́gẹ́ bí gbàtà bá sọ pé ó ń tẹ̀yà omi lọ́lọ́ àtẹlẹwọ́ ẹlòmíràn máa rẹ̀ ló ń ṣe ní bọ́yà sáwàdà à ń pàkíyèsí ni pé wọ́n tó ń ṣe bẹ́ẹ̀ tó ń mọ́ra rẹ̀ pàtì kò sí dáadáa nù rẹ̀ torí tó bá pàtì àìgbọ́ òsì má àìmọ́ ti bù ṣe ẹni tó gbọ́ tó gbà ní òròjọ́ tó bá di lọ́la gbẹ̀dẹ̀ lọ́kẹ́yà mi. lẹ́yìn náà níta bá sọ fún ìṣẹ̀gbẹ́ báyìí bí ọ̀sẹ̀ ìkọ̀wáníyà àbọ̀ ọ̀sẹ̀ tàbílẹ̀yà àbọ̀ ọ̀sẹ̀ kìíní kan pé àdáda lẹ̀ gbogbo ẹ̀ kò ní ṣe pé tùmọ̀ rẹ̀ là ń sọ pé ẹ múra tẹ́ ẹ kú lórí ẹ̀. ábẹ̀tẹ̀ à ń pàkíyèsí ni kìí ṣe dandan pé lọ́pọ̀ tó àti ẹ̀gbọ́ bẹ́ẹ̀ sí pọ̀tà ẹ̀gbọ́ mẹ́pàá ni ẹ̀yin lè lọ rìsáàjì nítorí kékeré ṣèṣẹ́ ẹni fún wa làwa ń sọ torí àti nǹkan ẹ̀ ní nǹkan kan tẹ̀lé fún wa dépò báwa máa ṣe torí ẹ̀ tó àmọ́ bólúwa ti sànú wa táwa ríran à ń fẹ́kẹ́ yìí ò ríran torí tí máa bá yàn sọ̀rọ̀ ó sòro pọ́tẹ́tẹ́ bí yàn ti gbọ́dọ̀ àìgbọ́ náà ni ó tẹ̀lé torí làákàyè wọn fọn làákàyè ẹrí pẹ̀lú òun tọba gbòòmì ni wọn bẹ̀rẹ̀ sí ronú sí tọgbọ òun náà padà wà mú conclusion jáde pé Allahu Akbar bẹ́ẹ̀ ajẹpẹ láti òní lọ ẹnsẹ kàyọmọ ẹlòmíì wà sẹkítì ọgbà jù yóò ní ìdíkọ lọ béèrè lọ́dọ̀ àwọn sẹsọ wà á nìkan àwọn náà sọ fún pé ah, lóòótọ́ bẹ́ẹ̀ ni àmọ́ sọ fún pé ẹ máa gbọ́ nǹkan tó takùn sí yẹn ṣe àrèjẹ gbà díẹ̀ díẹ̀ ẹlòmíì ti wà tó ó ń kóra ara rẹ̀ yóò lọ sí rìsáàjì. ọlọ́ka ìwé táwọn ẹni tí ń takò ń tẹ̀ ṣe fún ọkọ̀ ó tún kàwé àwọn ẹni tí wọ́n wà nídìí tẹ̀sí ní táwọn náà kọ̀. ó wà ní sódòdó wà ní sanfọ àbí wọ́n wà bẹ́ẹ̀ ẹni tí wọ́n òdodo láyé tí mo bá gbọ́ ọjọ́ ọ̀gá mi láàmú kí n lọ yọ àdákọ́ ní òògùn rẹ̀ o tí bẹ́ẹ̀ wù lẹ̀ pé ìjọba gbà láti ọ̀dọ̀ kọ́ lóògùn rẹ̀ o ẹni tí wọ́n dodo láyé yóò kọ́ dúpẹ́ fún ọ̀nà wípé tí olúwo sì kọ́ kó kí n kújò mo dúpẹ́ fún ọ̀nà máa wá lọ research ìtumọ̀ ẹ̀kọ́ tà ń kọ́ ọ tó bá ké kí o lọ mọ̀ tó bá ké wé lọ mọ̀ ìtumọ̀ research èèyàn kì í jump to conclusion before research ìwádìí ìní máa bí conclusion and results. so gbogbo àwọn tí wọ́n wá mà láyé wọ́n máa gbọ́rọ̀ wọ́n máa yá ma gbọ́rọ̀ àwọn ọmọ lọ́ra fèsì ìlọ́ra fèsì ìtọ́kù àtàlù rẹ̀ pọ̀ research research research torí ẹ̀ kò sì lè tètè káwọn kan lọ kẹ́kọ̀ọ́ wọ́n á jẹ́ pé látàrí ẹ̀kọ́ tẹ kọ́nù èrò yín ni pẹ́ẹ́ fẹ́ sí àwọn èèyàn lọ́nà àwọn òbí láì ní ṣe sọ ọ̀rọ̀ jẹ pápá tó bá ti jẹ́ pọ̀npọ̀ ẹ̀sìn yìí. ọgbọ́dọ̀ jẹ́ pé àfojúsùn rẹ kókó àfojúsùn rẹ ò ní bí ẹni tí kò tí ì má tí wọ́n má báwo ló ṣe jẹ́ kó náà má. torí pé kókó ìmọ̀ ẹ̀sìn ni èmi fẹ́ wá mọ̀ torí pé àìmọ̀ pọ̀ lára mi. mo ń fẹ́ kí ọlọ́ kémi náà tún wá tara ní tó ti kọ́ mi o kémi náà tún jẹ́ sábàbí káìmọ̀ fún fìdímọ̀ mi lára ẹlòmí nínú àlùmọ́ máa wá máa ṣe gbogbo ẹ̀ kí jọ̀bọ́ wọ́jìlá lẹ́ni tí ń tún wójú ọ̀la kókó àfojúsùn nínú mà. wọ́n náà lára ẹni tó ṣe lánàá gbà gbọ́ ọ̀pọ̀ lánàá ẹlòmí nìsín nítorí kọ̀tọ̀ wà tó máa ń ṣe kọ́ ọ̀hún kí ìmáàmù tó ti ọ̀gbá wà pa wọ́n bàrà bọ́lá láàbìlà ìdílọ́gbọ́n láàbìlà ìdílọ́gbọ́n ìjọ tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ara rẹ̀ gbà ọ̀gbà wàlẹ́ rẹ̀ méjì ní dáadé ẹ̀gbọ́n sọ fún sọfún sọ ọ̀fẹ́ sọ fún sáwọn tó ọ̀gá ni òṣùpẹ́ ẹni tó bá pè yàn sí ẹ̀sìn òdodo ó ní òní bínú nítorí tó bá bínú òní lílì ìsọmá òsì ẹ̀sìn kíra rẹ̀ láyé kó ti sọ làwọn táwọn bá tọrọ òdodo táwọn bá tọrọ tó ti torí rẹ tó bá tọrọ lórí ikú. wọ orí ikú wọn àtòrí rẹ wọn kò sí lọ́wọ́ rẹ ìbọ̀pọ̀ ẹ̀ tó bá nàbí jà sọ́yọ̀ nǹkan jà sánàbí làtún fi rọ̀bí ọ̀wọ́ àwọn àgùn lónìí torí wọn padà gba Islam a sì sọ pé ìlànà ìsìlámà yẹtí tí mo máa lọ gbogbo ní ẹ̀sìn ṣe sáájú Islam Islam máa wó dáa torí ìdí ẹlẹ́yìn kéèyàn tó máa ó pè é ó ṣàfihàn bó ti ṣe jẹ́ pé ní ṣe yẹn bídà kọ́ pàdé torí bá méjì kọ̀ torí bá nàbì ni fẹ́yìn nà kó lè bídà ṣe ń bọ̀lẹ̀ àlẹ́ gbogbo àdáda lẹ̀ àná ni kò ní wá wù èmi o tí mo bá jẹ́ mùsùlùmí òdodo kí n máa wọ ọmọ ìyá mi mùsùlùmí ràn lórí àná kò ní wù mí àfi tó bá tó mùnà sí mi. wọn náà kò sí náà ṣẹlẹ̀ sọ pé èmi ń pè yín lọ síbi ẹsẹ̀ ṣùgbọ́n mò ń kájí jọ lórí mo mọ̀ pé tó ń ti ọ̀dà ìṣe yorùbá mi yorùbá máa ń kájí ìjà ọ lórí torí wọ́n ń sábà sọ̀rọ̀ kò ní tòdodo fún ọ wọ́n rí bẹ́ẹ̀ lẹ́yìn ẹsẹ̀ rẹ wọ́n là mọ̀ ní ẹ̀rẹ̀ lásán ìwọ́n sì ń gbóhùn ẹ̀ tó bá tún mọ́ gbóhùn tó bá padà nà tó ṣé ní wọn fẹ́ kọ́ bàjẹ́ o kò ní padà bàjẹ́ yóò bàjẹ́ ìrẹ́pọ̀ náà padà bàjẹ́ náà. akramakumullah ẹni tí yóò bá jẹ́ kọ́kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn lódodo yóò jẹ́ ní ti ń tẹ́ dáadáa fáwọn èèyàn rẹ̀ lódodo. nígbà ọmọ lódodo ọ̀gbọ̀dọ̀ fi pamọ́ fún wọn torí yóò padà ṣẹlẹ̀ nígbà ọ̀gbẹ́ni wípé àwọn èèyàn yóò jà ha ama máa ń sàlàyé àmọ́ kò sọ pé dáǹtì mọ̀ dáa. Òkè jẹ́sẹ̀ ha òkè tí ìyọ́nù ti ọ̀gbọ́ ìní ó ká máa wá àbí èèyàn tó ṣe pé tá a bá sọ fún wọn láyé àwọn tí wọn máa bá náà jọ pébè náà bá sọ fún wọn láyé ó fi nílé o ṣé ìyọ́nù tí wọn lọ́yẹ̀ kẹ́ máa wá ìyọ́nù tí wọn tó ṣe pé bí ọ̀gá ìyọ́nù tí èèyàn yẹn rí àmọ́ ìyọ́nù torí ẹ̀ gbogbo ìwọ yóò láyé tó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí tó jẹ́ kòtò súnà níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam súnà yìí kò fún kọ́má ti fàlẹ̀ kò sì pè fún kọ́má fi dáadáa ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ hàn ẹni tí ò sí lórí ẹ̀ àwọn ẹni tí ń ṣe àdáda lẹ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í ṣèdùnmọ́ rẹ̀ ní kápẹ́ tó náà ṣe àdáda rẹ̀ ṣùgbọ́n kọ́ mọ̀. torí pé òtútù lẹ́nu ní ìwádìí ti ṣe sẹ̀ wàlúwà. torí tó bá ń wọ́n ẹ́sìrì rẹ̀ fọ́ kì í ṣe bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ kó tó ti kọ́ bá ara rẹ̀ jẹ́ ẹ̀fọ́ rẹ̀ sọ pé ká lè yí ọ̀dà. so ìwọ ló fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi fi hàn án tó bá ti mọ̀ ẹ̀rí pé ó kó kéré jù yọ́bẹ̀rẹ̀ sí ṣe èméjì ń pàṣẹ ṣe. iye méjì yọ máa fi béèrè sí èsèrú rẹ̀ rí tẹ́lẹ̀ títí tí ó fi rọ́nà eléyìí jẹ́ máa. àmọ́ ká sọ pé dàdá yìí ti ṣe súnà yẹn ọ̀tá ni mí lẹ́jẹ́ fún wa a lè jẹ́ni tó ṣe pé a sílẹ̀ fún yín láéláé. a fàyè sílẹ̀ tó máa fẹ́ gbódòdó lẹ́nu àwọn hápè wọn sẹ́sìn Islam hápè wọn sì di súnà nínú Muhammad sallallahu alaihi wa sallam. láti má gbàgbé ìpèsè táwọn ń pèsè ó ní ṣe pẹ̀lú pé à ń pe káfíìrì sí Islam ó ní ṣe pẹ̀lú pé à ń pe mùsùlùmí tọ́jú aláṣìṣe pé kọ́ padà sí ti Islam òdodo ó sì tún ní ṣe pẹ̀lú pé à ń pe mùsùlùmí tí ń ṣe Islam òdodo kọ́mọ́sì òdodo yẹn sílẹ̀ nǹkan mẹ́ta tó máa ń ṣètò rẹ̀ ṣe dáwà ni adójú dáwà kọ káfíìn kọ gba islam adójú rẹ̀ kọ mùsùlùmí tí ń sáré kó fi àtìsí sílẹ̀ adójú rẹ̀ kọ ẹni tí òun máa ṣàtìsí wípé tó ń ṣe tọ́jà má pàdé tírísàjẹ tó wà ní dáwà islam eléyìí jẹ́ bàbá wọ́n ní kò ní ti àwa tí àwa pàǹtí súnà ẹ̀kọ́ tààlà ń bára wa dì í kì í ṣe súnà lẹ́sẹ̀ ni tó bá ti súnà lẹ́sẹ̀ ẹ̀ní bára ń jà nítorí pé tó bá ti di pé èmi ń tẹ̀lé súnà wọ́n ń tẹ̀lé súnà ṣùgbọ́n tà ní wá àwọn nǹkan kan ti wọ̀ bẹ̀ àwọn wá nfààní ilé ayé ti wọ̀ bẹ̀ bóyá láwọn èèyàn kan tẹ́ máa lọ jíjẹ àjẹ́ńdà ni tọ́jà yẹn tẹ́ bá ti jíṣẹ́ fún ẹ̀ ń gbowó ẹ̀sìn wọn ti di ìwà mùnáfìkì sẹ́yìn yóò wá jẹ gbogbo ẹ tẹ ń kó àwọn èèyàn tẹ ti gbowó ni àwọn òbílẹ̀ ní ní ṣe fáwọn ọ̀rọ̀ jù. wípé ẹ̀yin nìkan lẹ́ ń ṣe súnà gbogbo àwọn yòókù kan lórí fáwọn ṣe súnà táwọn ò sí lórí súnà ẹnìkan wàá fún yín lówó lórí ẹ̀ sálòpọ̀ ní ti fún wọn lówó lórí ìwé lẹ́yìn náà ẹ sọ fún rẹ náà kó nù. because káàró sọ máa káàró sì máa sọ káàró sọ máa kí ìjọba máa ní ìsìn àyè pépè lọ sí di súnà èmi náà pépè lọ sí di súnà tọ́hún náà pépè lọ sí di súnà eléyìí náà pépè lọ sí di súnà àfojúsùn gbogbo wa kọ́ kọ́yàtọ̀ kọ́yàtọ̀. tí wọ́n bá ń bọ̀ yíká ẹni tiẹ̀ náà lé kí wọ́n náà máa ti dúpẹ́ fún àwọn ọ̀rọ̀. tí wọ́n náà tó wọ́n tó wọ́n tó alihamudulilayi ẹ̀mẹ́lẹ́ ẹ̀mẹ́lẹ́ alihamudulilayi. ìyá mẹ́kọ̀ọ́ fún àwọn tá a la fa ti ẹ ti fẹ́ tọrí kọ láì di súnà jẹ súnà ò sì lè di tọrí kọ làlà súnà ta ni gbogbo àtẹlẹ anabi Muhammad sallallahu alaihi wasallam fẹ́ẹ́rẹ́ àwọn afa àti ẹsẹ súnà èèyàn làwọn náà nǹkan lè ta pamọ́ sáwọn náà gbà wọ́n lè ta ìmọ̀ nípa nǹkan gbà so tí ọba wa sá pamọ́ fún wọn tán sá ìmọ̀ nípa rẹ̀ tó sì hàn pé tí wọ́n sáì mọ̀ nípa rẹ̀ àti sẹ́yìn táwọn bá ti padà mọ̀ wọ́n tètè rí bá a tí wọ́n fi hàn pé wọ́n ṣàtìṣe tẹ́lẹ̀ àwọn tí ń tẹ̀lé sí náà ìkẹ́ yìí jù lọ́dọ̀ wọn torí pé kúkú ti bá bùn là ń polówó dábàá kúkú tó bá bùn wa ẹ̀sìn là ń sàlàyé ìmọ̀ sọ pé adúgbò ìbò tó ní lẹ́yìn à ti dẹgbẹ́ nù ti dẹgbẹ́ wọlọ́mọ àná ó ti dẹgbẹ́. wọ́n á dé bá ti wọ́yọ̀ yìí káfíńyàn kan ló jókòó irú ọ̀rọ̀ ta sọ náà lásọ sábà ìṣe ká sọ̀rọ̀ agbébájú wa mọ̀ kọ̀ọ̀nà wa kọ̀ torí pé kìí sowó la wá pa dáàbò wa sọ pé àwọn èèyàn ti pọ̀ bá ẹ̀sọ́ àpèmí pé wọ́n á yẹn sọ̀rọ̀ wọn ti jáde ẹ̀rọ fún mọ́ńtà fún sòkè máa fẹ́ bá mi lọ́kàn jẹ́ nítorí pé àwọn èèyàn gbọ́rọ̀ sí wọn gbọ́ tèmi inú mi ó tuntun náà sebo dodo tá a sàlàyé náà lólu anìkọ́ máa gbọ́ lẹ́nu sí yẹn alihamudulilayi so kò sí sábàbí kan tó ní ìtumà tó lè jẹ́ káwọn ti ṣe súnà fún yẹlẹyẹlẹ ẹ má sọ àwọn olùmọ̀ọ́ni tẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ má sọ wọ́n dà lẹ́sìn ní ọ̀tọ̀ yóò bá di pé tíṣéwù lágbádá náà wọ́n tẹ̀lé tíṣéwù lágbádá wọ́n tẹ̀lé àwùjọ bìlà irú àwọn aburú yìí ti ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ lárúbáwá ọ̀yẹ́kẹ́ bíi west africa. tẹ́sí sàfà báyìí làwọn eléyìí gbà ọ̀rọ̀ rẹ̀ nìkan náà kà fún wọn gba tẹ́lẹ̀ yìí wọ́n mọ fọ̀rọ̀ eléyìí takùtẹ̀ léyìí àwùjọ bìlà yìí ní ṣe kọ́ ní téèyàn bá tọ́jú léegun tọ́jú olóró olóògùn tó bá gbé ráìsì fún yàn ráìsì àtẹwà eléyìí tí wọ́n ti sè àmàlà àti ọbẹ̀ àbùlà tá lè jẹ àbá lè jẹ a lè jẹ fún ọba ti pẹ́ràn fún òfin sínú tí wọ́n bá pẹ ẹran tí wọn ò fún wa lẹ́ran mọ́ oúnjẹ tán fún wa láti mọ̀ bá ní jẹran àwọn táwọn bá pa á. àmọ́ omi ọbẹ̀ ẹran náà wọ́n kù lé àbùlà fún ẹ̀ka jẹ. àgbọ̀dọ̀ jẹ́ o toró mi ọbẹ̀ ẹran náà. mo rò pé yé wa torí ẹ olúwa ẹlẹ́dàá kò sílé wọ̀ kẹ́ bá kẹ́nikẹ́ni bá rò kẹjọ ká tẹnikẹ́ni bá rò kẹjìyàn tẹnikẹ́ni bá mú kẹjẹráyé tẹnikẹ́ni bá tè ẹran tẹnikẹ́ni bá dú ìlókù kájà wáyé. mùsùlùmí gan lórúkọ ẹran àmọ́ lórúkọ àjẹmú bàjẹ́ àgbọ̀dọ̀ jẹ́ kátúwá kú eléyìí jẹ́ kó ti jẹ́ mọ́ màtá ń sọ̀rọ̀ àwọn kanko à ń sọ̀rọ̀ àwọn eléégún wọ́n pọ̀ láwùjọ yorùbá gan so ẹ̀yin ò fi dáadẹ́ islam ilé ìtẹ́sí islam mú wa ẹ̀ máa ṣàfihàn rẹ̀ nínú ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn èèyàn sẹ́wọ̀n bàbá ńlá wa náà ọ̀pọ̀lọpọ̀ gba islam látàrí wà ìwà sáré lọ́dọ̀ àwọn mùsùlùmí náà ti gba islam torí ẹ̀ lọ́lùmọ̀ kan ti sọ pé nǹkan ti burú bàjẹ́ lónìí débi pé tó máa ń sọ fáwọn èèyàn pé ẹ máa tàtàrà àwa àwọn mùsùlùmí kẹ́ ẹ fi máa darapọ̀ mọ́ Islam ó ní ẹ̀rọ rúbà wọn ikú ẹni tó ti jẹ́ mùsùlùmí mi gan padà sí Islam lẹ̀ torí pé kí ni Islam kọ wá kí làwọn wù wá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rìn ládàá ní mùsùlùmí kìí ní ní àtúnà ní ní ṣé tí owó bá dà wá pọ̀ sọ́tà sí i. èmi náà lásán pàtó owó ló àtòwó ẹ kọ́lọ̀ sá máa tètè kan wọ́n wá. kọ́dà owó tó máa yóò tó máa di ẹ̀kọ́ tó ń kó ọkọ̀ tó ń kó ọkọ̀ tó tàbí ojoojú èmi náà ni wọ́n náà. mọ́mí yẹn ti wà. torí ẹ̀ ìwádìí bàjẹ́ ọ̀tọ̀ ní tẹ́sí kọ́ wa pé ká ṣe níwà ọ̀tọ̀ ní sáàmì. tọ́ wọ́n ní ta ni ahàlù sunna àwọn àwo ni ẹ̀kọ́wání àwọn àwo tẹ̀légi àwọn ní tẹ́mátì pé ní síta lẹ́kọ̀ọ́ ẹ̀ máa wá. nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ tó máa ń pè ní sinmi eléyìí ní ti pẹ̀lú alifẹ́rọ́kọ̀ ẹ̀kọ́ kàtọ́ dájú òní. yẹn ní báwọn tí wọ́n wà lábẹ́ ọ̀mbrẹ́là ìsìlámù tí wọ́n pín yẹlẹyẹlẹ báwo ni àwọn lágbájá yìí ṣe kí ni wọ́n ṣe bí tí wọ́n fi ń jẹ́ tí wọ́n ń jẹ́ kí làkúdà wọn àwọn àṣìṣe wo làwọn àṣìṣe wọn ẹ̀kọ́ kan tó dájú lélẹ́yìn ṣùgbọ́n ní ìdáhùn sí ìbéèrè kókó lọ́jà lọ́dọ̀ ti ẹni pé má kú ó nínú kọjá ọ̀kan nínú àwọn ahlùsọ́nlájẹ́ wal jamaa eléyìí pàtàkì. wọ́n yẹ kí di ẹnu lásán ṣe súnmọ́ ọkọ̀ máa ọmọ kàtà ń pè bẹ́ẹ̀ ó sì jẹ́ ẹni tó ṣe pé kókó nǹkan lọ́dọ̀ jẹ kátẹ̀lé sí ọgbọ́ kátẹ̀lé sí anábì sọ̀rọ̀ bá àríwá rẹ̀ tẹ́lẹ̀ ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn pàhà alkitabu wa sunnatu wifqa fahmi salafil ummati salih àwọn olókè ní lẹ́yìn sánmà. à ń tẹ̀lé ju ọlọ́ à ń tẹ̀lé sani sọlọ́lá àdìsẹ́lẹ̀ ní ìbámu pẹ̀lú sí agbọ́yé àwọn fàhàbà bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ alùpùpù náà kọ́ ọ̀rọ̀ báwọn ṣéwù kan àwọn kìnnì kan mọ̀lánà kìnnì kan ṣéwù kìnnì kan kò sí ta bẹ̀rẹ̀ mo rò pé yé nítorí pé táwọn tẹ̀lé ní kọ́lọ́ lọ́wọ́ kọ́lọ́ lọ́sọ̀rọ̀ eléyìí jẹba. ó ní ipò wo ìní káwọn dúró sí níbi káwọn ọmọ ìdìbò nǹkan yẹn ẹ̀sìn wa ó tako democracy ẹ̀sìn wa ó tako democracy àwọn òsì ní pípẹ́ni tí ń sọ pé kí wọ́n dìbò ọgbà ẹ̀mọ lọ nítorí pẹ́sìn làwọn àti lórí ìmà mo rò pé yé wa àwọn òní sì torí ayé ṣe bẹ́ẹ̀ káwọn náà mọ̀ pé ẹ máa ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀ ni mo rò pé yé wa àwọn àti ṣe mùsùlùmí nàìjíríà mùsùlùmí ti ń gbé nàìjíríà làwọn sẹ́mi kí yàtọ̀ ń bẹ láàrin méjèèjì. ọ̀dà tí wọ́n gbọ́ yorùbá púpọ̀ lọ́yọ̀ tó kò ní di àlàyé kò í ṣe pẹ̀lú àwọn sábà máa làwọ̀ ọjọ́ ẹ̀bùn jẹ́ tó nítorí ti eléyìí báyìí Islam kò fara mọ́ nítorí pé dọ́kì democracy ìjọba àwọn èèyàn gbọ́wọ́ àwọn èèyàn fáwọn èèyàn kò sì sí tọ́ka Allah ní gbogbo ilé ayé wọ́n ti ṣe democracy táwọn apáàkà ti ṣe wọ́n pẹ́ lọ dìbò ẹ lọ dìbò wọ́n ń ṣàtẹ́yẹ débi pé wọ́n á rí sẹ̀rí àlò nígbà kan wọlé kọ́dà ibi táwọn mùsùlùmí ti wọlé tí gbogbo òyìnbó wá pé ẹ̀ gbọ́dọ̀ gbéjọba fún wa torí tí wọ́n bá wọlé ẹ̀ tí wọ́n bá gbéjọba fún wa sẹ̀rí àni wọ́n lò democracy is not meant for sẹ̀ríà mo rò kó yé wa torí ẹ̀ eléyìí kò náà ní dáhùn sí wa mùsùlùmí tó ń gbé nàìjíríà là àwa kì í ṣe náà wọ́n ní kí ẹnìkan bá ń ṣe àṣìṣe bó làwọn ṣe máa fèsì fún un tí ẹnìkan bá ṣàṣìṣe tẹ bá fẹ́ fèsì fún un ẹ kọ̀kọ́ láàánú bíkọ́ kìí ṣe pé bóyá mo fẹ́ kó fún mo fẹ́ fọ́ lẹ́nu mo fẹ́ irú àwọn tẹminọ́lọ́jì rọ̀ kò ní torí pẹ́lú mi máa ń rò pé àṣìṣe lágbájá ìdìde tèmi. torí pé àwọn ń wà àdìgbàdùmà wọ́n yìí sì kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí mo fẹ́ ti gbajúmà torí ìgbàdí ayé lọ wà tó ọ̀fẹ́ gbóòórùn àlùjẹ́mẹ̀ eléyìí túmọ̀ sí ẹni tó bá ṣàṣìṣe ọkọ̀ọ̀kọ̀ láàrin tó bá rọ̀ ọlọ́run láti pàkíyèsí rẹ̀ wọ̀ kan ohun kan kó o fi kọ́ àṣìṣe rẹ̀ yẹn fún un nítorí kò sẹ́ni tó kọjá sí i. so ó súnmọ́ kó jẹ́ kí yóò máa ṣiṣẹ́ láti ṣe yóò sì ṣàtúnṣe tó ju èyí wọlé sí ìfèsì fúnṣe lọ nítorí kò ń fúnra ara rẹ̀ tó bá wá kó ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ jẹ yóò lánì yóò lápẹrẹ dùkọ́jẹ́ pẹ́lú mi ní sọ pọ́tàtì lọ. torí kí gbogbo ẹni tó fẹ́ sọ pọ́tàtì ṣe kó làwọn kàtà fẹ́ràn rẹ̀. màtí wọ́n bá lọ kó fún ọkọ lẹ́nu àwọn olólùfẹ́ rẹ̀ ọ̀ sọ pé ìlara ló ń dọ̀ nítorí kó rí bí rẹ̀ ọwọ́ afẹ́ dàbí rẹ̀ òun kò pé tọ́ba wó tọ́ba ṣubú ìwé òdìdè ìwé ẹsẹ̀ ti lu àga tó tiẹ̀ kó o ti lu àga tiẹ̀ kó tó o ti kó o ṣubú tó fi jẹ́ kó ṣubú tiẹ̀ ni wọ́n fẹ́ dìde. mọ́tí yẹn bá ti nǹkan gbangba àti ti yẹn gbangba ni wọ́n á pàṣẹ ìṣẹ̀lẹ̀ kọ́kọ́ ó tún kọ̀ ẹ̀ jáde sí gbangba kí ẹ ṣàfihàn fún sí i àmọ́ kí wàá ṣe fóun lẹ́nu àbúrú ṣé bọ́ọ̀lù ọ̀dọ́sọ lọ́sàtì àbí ẹ̀kọ́ ni ẹ̀yin ọ̀sẹ̀ ètò ṣe déédéé pípẹ́ ọ̀rọ̀ tó sàn kò ṣe déédéé ètò ṣe déédéé ni kéṣe kókò lè gbà fún olórí bú rẹ̀ tó bá tún sọ mi á tún gbé mi fún olórí bú sẹ́wọ̀n pé ó ti di nǹkan mi ha torí ẹ̀ ó ti bá níyàn rẹ̀ ń kọ́ fẹ́ sàkóso ẹni kò àmọ́ kọ́ máa pé ewu kọ́ máa torí pé ńgbà mi ní tí wọ́n pè láti ṣe tó bá gbé sórí àtẹ wọ́n lọ́ọ́ máa kankan. ṣé gbogbo ìgbà tó bá ní ọ̀n ṣàtúnṣe ẹnìkan ló túmọ̀ sí pọ̀ wà lórí tọ́tọ́ mi. nítorí kí ẹ̀ máa tó bí màá ṣe rí nù nítọ́kọ̀ tó sẹ́ni kan ẹ̀yin lọ́kọ̀ sẹ́ni bí ìlú náà. torí gbà tó bá fẹ́ tó fẹ́ yóò padà wá hàn sí wọn pé àtọ ọmọ dò àti làrá nílé ọ̀la gbogbo nǹkan wọn padà tẹ̀lé. tọ́ wọn bọ́ọ̀lù táwọn kékeré mú wa kí ni àti Islam kọ̀ sí tọ́wá jẹ́ mùsùlùmí ló mú wa ń bọ̀. ẹ̀sìn kí ni ìdájọ́ bọ́ọ̀lù ìbáraẹ̀kọ́ jẹ́ ìfàsìkò ṣòfò ni ẹ̀wọ̀n tó gbogbo àkókò wa lólu ó du alẹ́ rẹ̀ tó bá di lọ́la gbé ní nàìjíríà ni. wọ́n du alẹ́ pọ̀ ọ̀dọ́ wa bó la ti lóko tó dogó mọ́ wa lọ́wọ́ ọjọ́ ayé wa bó la ti lóko tó di kú. tòtọ́ wa ní pé bọ́ọ̀lù bọ́ọ̀lù wọn náà tún síbi ilé bọ́ọ̀lù níta sí gbogbo ayé ṣe nù wàhálà yàtọ̀ sí pé látara bọ́ọ̀lù ìyẹn lè jẹ́ni tó fi òwò rẹ̀ hàn síta èèyàn sì lè jẹ́ pé èèyàn ń tẹ ibi èèyàn wòwò oníhòhò torí tan ètò ọ̀dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé ara ìhòhò ni. bákan náà látara bọ́ọ̀lù láti fi sọ láti ráàlì àìmọye àwọn àmì ẹ afẹ́lẹ́ tó máa gbá bọ́ọ̀lù tó máa gbá ní kan àwọn bọ́ọ̀lù ẹ̀ máa forí kalẹ̀ ṣókòrò lè là ìtàn pẹ̀lú ṣókòrò torí bọ́ọ̀lù wọn ti ní ẹ máa forí kalẹ̀. ẹ bá gbá bọ́ọ̀lù tó bá wọnú àwọn ṣùkúrà nílà àdúgbò ẹ̀kọ́ ni. wọ́n ní ọ̀wọ́ kúrò ní ara rẹ̀ pẹ̀lú àwọn kankan. wà. ẹni ويمكرون ويمكر الله والله خير الماكرين إنهم يكيدون كيدا وأكيد كيدا نسوا الله فنسيهم يخادعون الله وهو خادعهم الله يستهزئ بهم أتبادا وغضب الله عليهم أتبادا الوالون ديكي الوالون كم عجل الوالون باقي tí gbogbo àwọn nǹkan ikú láti àkókò ẹni kọ́ mo ròyìn rẹ̀ pé òun ló ròyìn ara rẹ̀ jẹ́ nítorí ròyìn ara rẹ̀ á fi ròyìn rẹ̀ eléyìí lójú ọ̀nà àtàwọn ahlu sunnati wal jamaa ó sì gbọ́dọ̀ tútùkùtù wọ́n lọ sí tàwé ọwọ́ àníyá ìnáwó yẹ kí tó na kẹ́yìdá wọ́n ń dètè wọ́n akéèdò kẹ́yìdá wọ́n sì san wọ́n lẹ́sàn-án ètè wọn tí wọ́n ń dá rárá. ọ̀sọ́ pé mọ̀ ń san èmi náà ń dé ṣùgbọ́n gbogbo á ti mà ìgbà tí ọlọ́ọ̀ sọ pé yẹ́tù lọ́ọ̀hì mú fa àìdí ọwọ́ ọlọ́ ń bẹ lókè àwọn ọwọ́ wọn ṣe ọlọ́wọ́ lódodo àbí ọlọ́wọ́ lódodo tọwọ́ rẹ̀ wá dàbí ọwọ́ tiwa bó wa lè ṣe ìwà rékèrèkè ní ètè tí Allah ò rí bẹ́ẹ̀ torí lẹ́yìn sàkàmì fi hí sẹ́yìn wà hùwà sàkàmì ọ̀lùbọ̀sẹ̀ yìí. olùwẹ̀rẹ̀dà wa ni òun ń tàn wá jẹ kẹ́tàn jẹ ti Allah dàbí tèèyàn ọ̀dàbí tèèyàn. olùwẹ̀rẹ̀ mọ̀ gbàgbé wọn ṣé ìgbàgbé rẹ̀ lè dàbí tèèyàn lè dàbí tèèyàn wàmà gánà ọ̀bùkà nàṣìyà olúwa rẹ̀ kì í ṣe olùgbàgbé ó sì ní mọ gbàgbé wọn tọ́takura kọ́takura ẹni tí gbàgbé tọ́ sí lọ́gbàgbé. eléyìí jẹ òtútù eléyìí ni ara tí wọn fi máa ń dá ahàlù súnà mi súnà yẹn tòótó lóbi ìmà ìmà tó máa ti ṣe kàwé láti fèsì ojú ọ̀nà súnà tọ̀wọ́n ní tọ́ba ẹni jáde ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ mẹ́wàá ológójì ọjọ́ nígbà tó bá sọ pé tẹ̀bílíkì bídíà ní tó kó sínú náà kọ́ bídíà sọ ẹ́ tọ́ba ti béèrè bí ìgbà tó ti fẹ́ ìlú ọ̀dà ni lẹ́kọ̀ọ́ tókù yóò bá sọ pé tí àwọn ńlá bá dání mọ́lẹ̀ kéékèèké wọ́n ti sọ pé ìpìlẹ̀ àdádálẹ̀ sáwọn ẹ̀ka wa ni wọ́n jẹ fún náà tẹ́lẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní kí ni ìdájọ́ káwọn ọmọ kúnlẹ̀ káwọn ọmọ dọ̀bálẹ̀ kúnlẹ̀ dọ̀bálẹ̀ báwo mùsùlùmí kò gbọdọ̀ sí gbogbo eléyìí mùsùlùmí kò gbọdọ̀ sí gbogbo eléyìí kò sí nínú kíkìrẹ́ ní islam wa ìkìrẹ́ ní islam wa ní kíkìrẹ́ ní ọmọ àlùjẹ́nà tàhíyàtò hàn. يوم يلقونه سلام إكلاني ومن لذلك وقال الله أن السلام عليكم قلنا سنبان لكم يوم الجنة والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بل عملكم يوم الجنة إكلاني إدبان إتفرن إكلاني عما قبض وقني kò sì yà wá lẹ́nu láwùjọ yorùbá tí bá ti sọ nípa àpèlè àwọn yorùbá kí ni wọ́n rọ́bọ̀ igi àti pẹ́yì tó ń gbà tó máa ń dọ̀bálẹ̀ fúnra wọn pẹ̀kí ṣe déédéé pẹ̀kí ni kò sí nǹkan tuntun bẹ̀ but mùsùlùmí àfitọ́ bá ya gbẹ̀sìn mọ́ kò fi mà kò sẹ́ni tó lè ká tó lè gbòǹgbò tó ànábì nínú àlùmọ̀ yìí kò sínú nǹkan tí wọ́n máa ń ṣe fáànà torí ẹ̀ ń bẹ ẹnu síra àti akọ ìdájọ́ ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ ìpò ìforíkalẹ̀ fẹ́nìkan so fi إيضاح البينة في حكم الانحناء عند التحية دراسة فقهية مقارنة أكرمكم الله àwọn tọkùnrin láwùjọ tí wa bóòlù tó ajá gbalagbà láì kúnlẹ̀ fún bóòlù tó ajá gbalagbà láì tọ̀bálẹ̀ fún àkọ́kọ́ ìkúnlẹ̀ kan sínú àtàlùbà. kò sínú àṣà yorùbá yorùbá ìkúnlẹ̀ yorùbá máa ń sọ̀kalẹ̀ lọ́kàn obìnrin ló máa ń forúnkún lélẹ̀ ìkúnlẹ̀ àṣà haúsá fúlàní àmọ́ gbà tó ẹgbẹ́ ìrẹ́kì ẹni bẹ́ẹ̀ àwọn bàbá yorùbá tó gbà àmọ́ kò sínú àṣà yorùbá ẹ̀mú bàbá ńlá yorùbá wa tó nínú àṣà àkàrà fúnlẹ̀ àṣà yorùbá ń gbé ọkùnrin yọ̀ọ́dọ̀ yálẹ̀ obìnrin yóò forúnkún lélẹ̀ torí rí tẹ̀lé yìí wọ́n ní kó lóṣù máa dáhùn àgbàlagbàlá yìí ní nípínlẹ̀ òfìsì ní ọ̀bàlẹ̀ torí mùsùlùmí lè ní èmi kì í ṣe aláṣà mùsùlùmí lè ní yorùbá mùsùlùmí mo rò pé yẹ wa islam ló ń ká ìyè mi tò wá àwọn bàbá bàbá obìnrin kọ́ bínú and then what ìdínú ti Allah ní òṣèré. ẹni tó ń bínú lóyìn ẹfun lómi tútù ara rẹ̀ ọrọwọ àbí onírọwọ kí ló ń dá mú bàbá lẹ irọ́ burúkú ṣébi yorùbá náà lọ sọ wọn ní bàbá lẹ kì í ṣe wà ohun tó yọ jẹ lọyọ ń wá ọyọ la tó yóò bá tún pé ìjọba lè ọ̀ra kẹ̀kẹ́ ẹyin kékeré ẹyin funfun kò délé àná gbogbo àwọn burúkú lásán lẹ́nu a máa wa náà mo sọ pé ńgbà tí ẹ̀sán jẹ́ ń bọ̀ ayé àwùjọ yorùbá ń and technology. bàbá yọ ọmọ parí àwọn ti sọ̀rọ̀ dẹ́kun bàbá ní ẹjẹ́ ní dáàbò yìí dáàbò yìí pé dáàbì ẹjọ́ ẹ má máa fẹnu sí nǹkan tí o bá kàn yín. ẹ má máa bá ẹ èmi lọ bá bá ẹ má dùn níta. bàtú ní ẹ má dùn níta kí mo ti sọ̀rọ̀ alẹ́ sí i. ẹ rí i pé bàbá yọ fọ ọwọ́ ni àti sọ̀rọ̀ la dàtí mo ní ká ẹ má dàtí kí ni ẹ wọ́n fẹ́ ní ìlú ìbáyà èmi lọ pẹ̀lú ẹ̀. ok ẹ má dùn níta. <laughs> gbogbo àwọn ẹ̀sàjẹ ẹ̀sàjẹ ìdọ̀bà lẹ̀ ti mú kó pèmí ló pè fún ó ti mú kó pèmí lọ́tẹ̀ fún o. sòtúrí ẹ̀ ló ti jẹ́ pé afẹ́rẹ́ ẹ̀sàjẹ púpọ̀ láwùjọ Yorùbá kọ́ mọ gàyàn kọ́ mọ gàyàn tí wọ́n èsì ọ́kùtù sòtúrí di eléyìí gbogbo àwọn ẹ̀sàjẹ ìsìlámù ọ̀lọ́wọ̀ ìsìlámù oníkó sàkójú di tágbàlagbà ìsìlámù sọ pé ó lè jọ́ka. nínú àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi tó o bá jọmọdé tó o kì í bọ̀wọ̀ fàgbà tó o bá ti jágbàlagbà tó o kì í ṣàánú ọmọdé tó o sì mẹ́tọ́ olùmọ́ wa fún òkè bó láti wá àgbàlagbà lé nígbà tí sàmù ní ìlẹjọ kan yìí tí n bá ti àgbàlagbà lé ọ̀dọ̀ nínú àpẹẹrẹ rẹ̀ síbẹ̀ làwa ẹni láwùjọ bàbá ń sọ̀rọ̀ àwa náà sọ̀rọ̀ láti máa gbọ̀rọ̀ mọ́ bàbá lẹ́nu. dájú ẹ dákẹ́jọ ẹ ẹ ẹ máa sọ̀rọ̀ ṣe kọ́ńpanlé ìǹpanlé ìǹpanlé títí kágbàlagbọ̀ sọ̀rọ̀ tàn kẹ́yìn tó sọ̀rọ̀. sẹ́ẹ̀bà ti sọ̀rọ̀ lọ kágbàlagbà bá payín lẹ́nu ẹ̀ dákẹ́. bákan náà anábì ọ̀pọ̀lọpọ̀ àdìsẹ́lẹ̀ tóun àti sọ̀hábà bá ń lọ sọ̀hábà ò ní dún wájú ẹ̀ inú kí wọ́n jọ máa rìn dọ́gba àbí kó dúró lẹ́yìn àná jù síbẹ̀ làwa wọ́n tó ti graduate bàbá rẹ̀ tó dé skúlì tọ́mọ lọ ẹgbẹ́ dájú ẹ máa ká lọ máa ká lọ <laughs> ẹ mọ̀ pé òwò ọ̀làjú bàbá rẹ̀ olùkọ́ bákan náà títọ́ àhábà bá ń bẹ pẹ̀lú ànábì sàábò ní jókòó kánábì ò tó làwa ń ṣe sàábí òsìsì tí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ànábì tí ó wù ànábì láwòyó ọ̀rọ̀ débi wípé wọ́n ní tí wọ́n bá ní kí ọ̀pọ̀lọpọ̀ sàábà ó júwe báwo lójú ànábì ti ṣe rí wọn ò ní mà torí àpáyé yẹn ti pọ̀ jù wọ́n ti wù ànábì láwòyó àwọn ọmọ àdúgbélé wọn kọ fún bàbá wọn kẹ́kẹ́ olóògùn wọn kọ fún àbíkẹ́ kan ní ìjọ gbogbo ẹ̀lẹ́dàmà nítorí kò sápàlẹ́ ó sọ̀dọ̀ lákọ̀ mọ́ àgbàlagbà lórí. torí ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ní àwọn ẹ̀kọ́ eléyìí tẹ̀sán Islam tó mú wa àmọ́ kúnlẹ̀ dọ̀bálẹ̀ orí rẹ̀ nìkan làpọ́nlé mọ́ lọ́dọ̀ Yorùbá sábà lọ́mọ ti jọra ẹ̀ lójú kọ̀mọ̀gbàlẹ́gbà kìí kúnlẹ̀ kìí dọ̀bálẹ̀ so tẹminọ́lọ́jì yẹn tí Yorùbá ń gbé káwọn kò lè yí òdòdó padà wọ́n tún lè sọ pé a ah, bàbá ìmọ̀mù kan kúnlẹ̀ bó ń ṣe jẹ́ àwọn tí wọ́n lọ sí kí o pàdú. sódà ẹ̀yin ò fi pẹ̀sì tì ọlọ́ yóò dàbí bàbá lè máàmù léèrè ibi tó ti rí tiẹ̀ yóò sì dé mi náà léèrè ibi tí mo ti rí tèmi alùpùpù nìjó ti tán. wọ́n á ní ẹ agbọ́ pé ẹ̀yin máa kúnlẹ̀ fáwọn bàbá bàbá kéékèèké yìí tẹ́ẹ̀ni kúnlẹ̀ fáwọn ọba kí náà ìṣe wa lọ sọ́dọ̀ ọba ọba ló ń kẹ́rin ẹ̀ lè kọ́ndíṣàn alhamdulilayi àti bí ayé ti tẹ́lẹ̀ ayé ti tẹ́lẹ̀ àwọn ọba máa ń jẹ́ ayé fàmílì tètè ń tutọ́ tọ́ba bá ní kó pè ọ́ wá tọ́ba jáfara orí yìí ti dá àfin lákàrà yìí kò tó tẹ̀lé sòṣùgbọ́n láyé ìsìn alhamdulillah wọ́n ti di constitutional monarchy òfin ti gba agbára tiwọn náà lọ tọ́ba tí ọ̀tọ̀ bá lọ ọ̀rá yìí ọ̀rá yìí náà wọ́n ní àkọ́wá tọ́ba wà lọ́rọ̀ yóò fi lóṣù lábá mo ní condition èmi kúnlẹ̀ ambos bọ́ fi kéńtọ̀ balẹ̀ tó ní abá mọ̀ pé nǹkan tó ń gbé bọ̀ pàtàkì tó ní kọ́ wá ṣe mọ̀ pé àwọn ọba náà máa púpọ̀ àfi lọ ní oorun náà kọ̀ tó bá yẹ London lọ́ba ti dé tọwọ́ suit tí wọ́n á ní kọ́ lọ kí ọba ó rí gbogbo ṣe ń bọ̀ pẹ̀lú suutu rẹ̀ lọ́bọ̀ tó máa ní ẹ máa wọlé ẹ máa rọra láì fún ẹ láì tọ̀ bá lọ ẹ máa wọlé ẹ máa rọra ok ẹ eh, gbọ́dọ̀ bó ṣe sọ orí bí orí lápapọ̀ wọ́n ní. láti máa ṣe tiwájú ẹ̀ bàbá ẹ̀ máa ó yé wa ó yé wa náà lọ London. ọkẹ tó ń bá wa láti maka tí wọn wá láti Madina tí wọn máa kúnlẹ̀ wọn máa dọ̀bálẹ̀ Madina. táyì fi fi rẹ́gbẹ̀rẹ́gbẹ́ rẹ tó la kí ó tọ̀ kí ó kúnlẹ̀. ọjọ́ ti ṣe jẹ́. bàbá kan Nàìjíríà yìí àfààní. wọ́n máa ń kúnlẹ̀ tẹ́lẹ̀ pé à àwọn kúnlẹ̀ grade by grade ni àwọn kan àtọ́tọ́ bá kúnlẹ̀ tó tún gbẹnu sí ilẹ̀ lẹ̀ bàbá yìí wọ́n á fún mi ròyìn wọ́n nígbà táwọn lọ sí hajj wọ́n á wà nínú gbàgede mọ́ṣáláṣí kàába gbogbo àwọn kan tó á dà máa ń lé kálukú wọn lọ kì í wọ́n bá ti wá fẹ́ ní wọ́n kúnlẹ̀ bí ìsílé wọ́n gbẹdọ́kọ̀ àti àwọn ọlọ́pàá ti ń wò wọn nu kámẹ́rà bọ́lọ́pàá kan ti wá bẹ̀rẹ̀ kí ló dé tí gbogbo èèyàn wá forí kalẹ̀ fún ọ. bàbá bá ní wọ́n fẹ́ jókòó ní àwọn <laughs> wọ́n ní wọ́n fẹ́ jókòó wọ́n fẹ́ jókòó wọ́n kúlẹ̀ fún ọ wọ́n kúlẹ̀ fún ọ lọ́ba ní. kò kúlẹ̀ fún mi o wọ́n fẹ́ jókòó yìí o. èmi á sọ fún ọ wọn lè kí ló dé tí ọ̀tọ̀kẹ̀gbà mọ́ta bàbá mi bá ní ẹ̀yìn wọn tì ní madé nta ṣe tá a fi ń gbẹ̀yẹ bi ó ṣe jẹ́ nta ṣe tá wọ́n ṣe fún adáàbí gbàbùkù lọ. eléyìí tó máa ṣe kẹ́yìn nílé irọ́ ló ń parọ́ fúnrọ́. ẹ sì rí wọ́n ti di àwọn àkídà kákídà mọ́kúnlẹ̀ tó o kúnlẹ̀ ó tètè kú sẹ́wọ̀n pé wọ́n ikú lẹ̀ Yorùbá sáwọn lọ́nà torí tí a wà nílẹ̀ yìí sáwọn yẹn ń kú kọ̀yẹ́ fún kú náà àwọn yẹn ń kú lẹ́wọ̀n ń dọ̀bà lẹ́sẹ̀ máa tó kú ẹ́ irọ́ lásán tẹ́lẹ̀ túmọ̀ sí pé tá a bá fẹ́ sórí ire Islam yẹn la gbọ́dọ̀ sí Islam yẹn la gbọ́dọ̀ sí ẹ dákun ta lẹni tó dọ̀bà lẹ́sẹ̀ nìkan tí ò tí ò rí pé nǹkan kan sí òun nínú ọkàn wọn ta ni wọ́n dọ̀bà tó náà ní kéka kásìkò nínú ọkàn ìbéèrè méjì wọn ìbíra ń lérè o ti lo aṣọ rẹ gbogbo ẹ ti yọ gétọ wàá rí bàbá kan òfìdọ̀bálẹ̀ bẹ ọmọ òkà lọ́jọ́ ń padì bàbá bú ìbá rẹ̀ gbogbo aṣọ tó ti yọ gétọ yóò di oorun dáa òun ọmọ òkè hmm. àwọn náà ti dàgbàlagbà à ń gbàdọ̀bálẹ̀ kálukú tó gbogbo ẹ̀ bí ṣe máa ń ṣe àwọn èèyàn ẹ̀sìn wa ní ká mójútó wàlúwàlú kò sí ìkírẹ nìkan tó dàbí islam asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tọba rírọ ẹ̀ mú wa ọgbẹ́ kọlá aláhùn kọ́ máa bọ̀ kọlá kó gbogbo aburú láyé lọ wa rahmatulah àti kẹ́ allah wà bàràkàtù àtàwọn àbùkún rẹ̀ wàláhì kò sírù rẹ̀ ń bò ní. ẹ káàárọ̀ tó lè gbé fẹ́gbẹ̀ẹ́ lé ẹ mọ̀ sí ẹ káàárọ̀ mọ̀ gbà níyọ̀ bẹ́ẹ̀ tí èkú tẹ ti sẹ́kù dàárọ̀ ìtumọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán di sẹ́ńpì ẹ kú oríire pẹ́sìn dẹ́dọ̀ sáyì ẹ kú alẹ́ mo kí yín pẹ́sìn sẹ́kù di alẹ́ ìyára ó kú náà sóyìn nígbà tí àjọ àtàǹtì fún àwa wí bàbá kan wá sọ pé ńgbà tó máa tọ́ sálámù tó tọ́ba tó sálámù fún mi wọ́n ti pè fún ọ. Ah! Allahu akbar wọ́n ti àjọ àlàlà fún ọ ìpèlú wọn fẹ́ẹ́ fi pàdé ẹ̀ nǹkan láì máa kán nǹkan láì máa kán àtàbọ̀ torí ẹ̀ làwọn lárúbá sọ fún gbogbo nǹkan ló ló gùn èèyàn ń sàbọ̀ ní ìtàn alọ sí oṣù ti tò látàárọ̀ ọkàn lẹ́yìn wákàtí mẹ́ta wọ́n á jókòó wọ́n á ti dókítà wọ́n ní kí ni ṣe mọ́gọ́mì. <laughs> abẹ́rẹ́ wo wọ́n bá prescribe for chloroquine àti liverpool eléyìí jẹ́ máa. wọ́n ní kí ni jálàbí kí ni jálàbí sọ́ọ́ ṣe jálàbí lọ́yọ̀. <laughs> ọ̀hún ajábẹ̀ẹ́ ti mọ̀ ajábẹ̀ẹ́ ti mọ̀ ká lè béèrè iṣẹ́ ẹtí mà kí lẹ̀ ń béèrè. a ẹ wá yọ ọmọràn bí ní ọyọ kọjá bẹ́ẹ̀ o. òun máa jẹ́ ti máa ní dáhùn. sálábí ọ̀sọ́ ojú ọ̀nà tó takùtà nábì ni sallallahu alaihi wa sallam tí wọ́n bá ń dúkọ́ pátì o kọ́ pátì o tó máa lé aláǹgbá kádùúgbò. adúpẹ́ fún Allah wọn ni wọ́n ṣe máa lọ́yọ̀ọ́ adúpẹ́ fún Allah lọ láṣẹ fún mẹ́kọ́ pàtì o ilé ìjẹun ti jẹ. ẹni ẹni ká pépè ká pépè ká pépè sọ láti fi ti ọmọ dàbí tọ́wá nínú sẹ̀ríà kí ni ìdájọ́ rẹ̀ sẹ́rí pé dèrè ń takura ẹ lọ́wọ́ nínú sẹ̀ríà ẹ wá ní kí ni ìdájọ́ rẹ̀ àtẹnu fẹ́ ló ti wá tó adé tìyẹn fẹsẹ̀ rìn lẹ̀ tẹ́ bá bí ma ẹ pè sọ láti fi létí tẹ̀bá tó ṣe kọ́ ọmọ sí òun náà tún fẹsẹ̀ nílẹ̀ pé àwọn aṣíwájú wa rere máa ṣe àmọ́ wọn wá nù àdé àmọ́ àwọn sàhábà máa ń ṣe lórí àdìgbò bá àwọn gbọ́ kìtàbù ọ̀tún náà yìí níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà ẹ pè sọ láti fi létí ọ̀sùn ẹ sì kọ́ ọmọ sí létí ọ̀dà tó lè bàa jẹ́ kọ́kọ́ gbọ́ Allah ilaha illallah èmi ń jẹ́rìí lójoojó pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn wọn àfi Allah mo tún jẹ́rìí fún anabi Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ Allah tọ́ wọ́n ní wọ́n jí gbé fọ́tà méjì kò sí sọ́lá kò sí jẹun báwo ló ṣe ṣe pẹ̀lú sọ́lá èmi á bí ilé báwo ló ṣe ṣe pẹ̀lú oúnjẹ torí ẹni wọ́n jí gbé kò sí sọ́lá kò jẹun báwo ló ti ṣèṣe pẹ̀lú oúnjẹ náà ajẹ́pẹ́ wọn ti wọ́n parọ́ nù béèrè kéèyàn lè má jẹun kọ́sẹ̀ méjì kọ́ mọ́ kù ok ọmọ gbà kọ́ ọmọ jẹun ọgbà kó ti sọ̀lá àbí wọ́n lọ fẹ́ ti sọ̀lá torí bẹ́ẹ̀ yẹn nǹkan kan ṣẹlẹ̀ kẹ́sọ̀ táyé bá wà fún láti fi sọ̀lá gẹ́gẹ́ báyìí ti gbà láti jẹun àmọ́ pọ̀ láti fi sọ̀lá torí pé mo ké ní Allahu Ghafurur Rahim á sọ kó ti màá máa pasọ̀ láti jẹ eléyìí tó lè lé ìsìnkọjẹ́ kéfì wọ́n ti fi ìjọsìn ṣeré. àmọ́ tó bá yẹ pé kò sáyẹ̀ fún kankan ìgbẹ́ta lọ́yà máa yà á jókòtò ni. nǹkan mìíràn àmọ́ kì í sùn lọ tẹ̀lẹ̀ ó dàbí aláàárẹ̀ wa ni wọ́n dáhùn ìdúró lọ sí tù fọ́sẹ̀ mẹ́ta oṣù kan ẹ máa nù lóúnjẹ kò sì ní ṣe sọlá Allahu akadàrà kó kú okun kẹsẹ yá bí okun kẹsẹ okun kẹsẹ ẹjẹ á kí èsì sára wa ìwọ́sẹ́ kọ́ máa tọ́jú bàbá aláàrẹ̀ ìyá aláàrẹ̀ kó o ló ti tó kó sin Allah kó o sì mára fún kó sin Allah ọkọ̀ pàtàkì tó ń bẹ lọ. Tòró lè já síkú tọ́ba já síkú tí o sin Allah òkun kọ́kí la fẹ́ sí. Tẹ̀lé ìjọba ti jẹ́ mẹ́rin tó bá jẹ́ pé àyè bá gbà láti ṣe sọ̀lá tí ò ṣe á sọ pé ó ti ṣe Allah ní ẹ̀ṣẹ̀ ńlá àyàfi kó máa ṣe dáadáa kó máa ṣe nàwáfì kó máa ṣe nàwáfì kọ́pọ̀ ń pèsè ayé rẹ̀ bọ́yá Allah lè fi forí jù tóra àmọ́ ẹ̀rí kan ní ìṣẹ̀rí àtọ́sọ pé tó bá máa máa pàtó láti ṣe kọ́sán padà ẹ̀rí tí wọ́n lò fún yẹn lẹ́rí iṣẹ́ ni tó pàtì nítorí ìdí kan tíṣẹ̀rí àgbà wọlé kò sì tó lẹ́rìí fẹ́ni tí ò níjì ẹ̀rọ kò yẹ wa ha àmọ́ tó bá ń kó nídìí yọ san gbogbo sọ láti yẹn padà tora kókò tí ń san padà lákòókò rẹ̀ fún tọba nídìí eléyìí jẹba wọn ní ẹni tó bá di apákò mọ́tíláṣí tọ́wá nídìí láti lo owó mọ́tíláṣí tọ́wá lò táìdá lò náà ṣe ní a àìdá gidi ni tọrọ ja ọlọ́ọ̀hún ló lè owó mọ́sálásí ó léwu ju owó èèyàn kan lọ torí pé owó tó ní ṣe pẹ̀lú ilé olúwa ẹlẹ́dàá wà ní ọ̀yẹ́kọ̀ọ́yà ọmọ mi rántí ìlú kan wọ́n ní àwọn èèyàn máa ń dáwó sápò mọ́sálásí but ibi táwọn máa ń lo owó yẹn sí ni pé gbogbo àwọn tó bá wà ní kọ́mítì yẹn ẹni tó bá ti ní ṣíṣe nù wọn àwọn máa ń bu owó yẹn fún wa ní tí ò ní kéré sí fifty thousand ó túmọ̀ sí fáwọn owó parí mọ́sálásì ẹ̀wọ̀n kọ́kọ́lọ́kọ́ mọ́sálásì lọ́dún mẹ́wàá wọn lè má pa fifty thousand. wọ́n á ní ṣe táwọn ṣe dáa kọ̀dá o kọ̀dá o torí pé ńgbà tẹ̀ ń gbowó lọ́dọ̀ àwọn èèyàn lẹ́nu gbà fún mọ́sálásì mọ́sálásì ti wá dé dáadáa mọ́sálásì náà lẹ́ẹ̀ máa ń náà ṣe so tó bá jẹ́ pàǹbá ń lorú àwọn owó ń dáadáa wàlá ìlọsíwájú púpọ̀ wá ti bá wa àwọn àtúnṣe sọyẹ ká ṣe fún mọ́ṣáláṣí ẹ̀ ní máa gbégbá fífẹ̀ líle là kọ́dà nígbà mi ìmáàmù oṣù jẹ́ nìkan fún lówó ẹni tí pèsè òkútọ́ láti oṣù máa gbowó àmọ́ tó bá jẹ́ pé gbogbo mọ́ṣáláṣí tẹ́lẹ̀ gbà fún mọ́ṣáláṣí ẹ̀yìn ilẹ̀ ńnà torí ẹ̀ yẹ kó ní àwòkọ́ àwòkọ́ bí kọjá pé lẹ́nu kíláàsì sẹ́kù sétí títì akọ́ ṣọ́ọ̀pù síbẹ̀ a sì sàkíyèsí kí wọ́n mọ̀ tánú ṣọ́ọ̀pù kámọ́ lọ fún lóògógóró ṣọ́ọ̀pù mọ́síláàsì. owó tá a máa ti ń pa báwọn lára àwọn ṣọ́ọ̀pù yẹn a máa fi tún mọ́síláàsì sí a máa fi gbọ́ bùkátà àwọn èèyàn tí ń lò sí mọ́síláàsì bíi máa bí ẹni tí ń pèpè fún kọ́lá amówó mọ́síláàsì ẹ̀ gbọ́dọ̀ yá o ẹ̀ gbọ́dọ̀ yá wọ́n ní báwọn ní cooperative àwọn ti jẹ́ Islamic cooperative tó bó ti lè jẹ́ islamic cooperative kì í ti bẹ́ẹ̀ ń ti rọ́ọ̀nù wọn ní ìsìn ẹ̀rí pé ní ìsìn yẹn ti máa ń ti cooperative tẹ́lẹ̀ mà tí mo bá sáàtì sí kẹ́kún mi sí onáyìn pé ẹ kọ́kọ́ dáwó fún ẹgbẹ́ tẹ́bá wá dáwó fẹ́gbẹ́ ẹ láǹfààní àti yá owó lọ́dọ̀ ẹgbẹ́ lẹ́yìn oṣù mélòó pàtàkì owó tẹ́ wà láǹfààní àti yá yóò jẹ́ ìlọ́po tẹ́yìn já kágbé fifty thousand lèmi sẹ́gbẹ́ lẹ́yìn oṣù mẹ́fà lápèjúwe màá láǹfààní àti yá hundred thousand padà kí ìgbà tí ìgbà jáwé yẹn padà hundred thousand náà ni màá dá padà èyí tó túmọ̀ sí pé fifty tèmi yóò sì máa wà lápò ẹgbẹ́ ẹ̀yin wá sọ pé islamic cooperative yẹn nítorí pé ń tọ́ iná lọ dá padà so ó ní àwọn ibìkan tí ò fi ṣe déédéé onípẹ́kí ló tí ẹgbẹ́ ọ̀yá yìí lọ́ndrẹ́d thousand láì jẹ́ pé mo ti síwájú dáwó kan kẹ́kẹ́ tó ṣe ti fún ọyá mi láì dáwó owó tèmi dáhùn lábẹ́ òfin ṣẹ̀yà mo yá wọn ni wọ́n ń pè. torí pé tí wọ́n bá dáwọ́ yẹn padà fún mi kì í ṣe ojúlówó owó mi gangan wọ́n dà padà àmọ́ iye rẹ̀ ni wọ́n dà padà bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀kọ́ gbogbo ẹ̀ tá a fún lówó tí èso ojúlówó rẹ̀ ni wọ́n dà padà ń tó tí wọ́n bá dà padà iye rẹ̀ ni wọ́n dà padà yíya lọ ya bẹ́ẹ̀ ni sẹ̀rí àbúrò. àjẹ́ pé tá a bá wà wò ó ṣé ń tẹ̀mí ti kọ́kọ́ yá ẹgbẹ́ tó síwájú òun ló kéré sí iye tí mo yá ni àbí iye tí mo yá ìlọ́pọ̀ jùlọ ṣé iye tí mo yá pọ̀ ju iye tí mo kọ́kọ́ yá wọn lọ bẹ́ẹ̀ ni àgbẹ̀ kọ̀ ó pè mọ́ sàǹfààní àti sàǹfààní ẹ máa dá mi lóhùn àhà àjẹpẹ́ mo yá yín díẹ̀ tí ń lé bá yá ó ti di kọ́rọ̀dọ̀ ìjọba náà fà á owó tí mo yá yín tó fa àǹfààní wa fún mi òfin ṣẹ̀rí àtọ́kù kullu qardin jarra naf'an fahuwa riba gbogbo owó tí mo bá yá yẹn tí mo tara rẹ̀ fa tó jùlọ ó ti di rìbá so àárín yẹn tẹ́ bá lè tún ṣe tẹ́ bá lè tún ṣe insha Allah torí pé káyà rẹ̀ ní lówó ìsìláàmù ní àánú ni kí àánú lè bá àwa jẹ́ pé kọ̀tán láwùjọ wa irú eléyìí sábà lè tún ṣe kò sí wàhálà ń bẹ̀ nínú ọ̀nà tá a lè gbà tún ṣe ni pé á yá ẹni tó yá ẹgbẹ́ lówó lówó ó ṣe ṣe ká pínra wa sí méjì àwọn ẹni tó yá ẹgbẹ́ lówó àwọn ẹni tó yáwó lọ́sọ̀dọ̀ ẹgbẹ́ ó ti di gúrúùpù méjì ẹnikẹ́ni tó bá fi lè yá ẹgbẹ́ lówó kò ní láǹfààní àti yá nínú owó yìí títí tí wọ́n fi yá owó yìí tán tí wọ́n san padà. yọjọ yìí pé èmi ni mo dìídì fẹ́ láti ran ọmọlàkejì mi lọ́wọ́ pẹ̀lú owó mi tí tó bá fẹ́ yá àmọ́ kì ṣe pé mi fún yín ní díẹ̀ tí n lè gba púpọ̀. sẹ́ẹ̀tì mọ̀ náà ike nínú gbogbo cooperative yẹn àwọn èèyàn kan wà sẹ́gbọ́n àwọn ọmọ ìyá ẹgbẹ́ lówó ni àwọn ìyáwó àwọn kan wà bẹ́ẹ̀ sábà lè kó iye dúró wọn jọ kọjá pé àwọn ládàá àwọn ọmọ àgbà wọn lè pé kí lè rè làwọn ládàá lọ́dọ̀ ọ̀lọ́ ẹ kàn fi cooperative yẹn ṣe alágbàtà bí ṣe yáwó tówó yóò fi ní gbé torí kẹ́ ẹ̀ mọ̀ fáwọn èèyàn ìjọmọlúàbí wọn ìmọ̀ ọmọ lórí ìgbà tí wọ́n fi rówó gbà lọ́dọ̀ ẹ̀ka fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ gbà mí. tọ́ba ti yáwó tán ọ̀nà kó kú ní ọ̀mà wa. ọ̀dà ìlú náà tún á lé ní sọ́kú tọ́ba tún béèrè owó àbọ̀yá ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún ọ. àbẹ́tọ́ wá ní àwọn ọ̀sán wà tẹ́lẹ̀ báwọn náà máa bá ọgbọ́ owó rẹ ah, ó sì dà. tó tọ́ba á dé bẹ́ẹ̀ la ṣe kò sí tó burú mẹ́rin eléyìí jẹ́ ọ̀nà tá a lè gbà tá a fi lè ṣàtúnṣe. àwọn sọ pé à ẹ lápò ẹ má gbàgbé nàìjíríà lẹ́bù tẹ bá ní ká yáyàn lówó kọ́mọ́jẹ́ pé àwọn ọ̀yà nínú owó yẹn agbọ́ bẹ́ẹ̀ amẹ́nita bá yá lówó kí lọ́ fẹ́ fún wa garanti pé yọ san padà nígbà tó wò lówó kan tó ti san tẹ́lẹ̀ àwọn sọ pé ọ̀nà àtìgbà garanti pọ̀ òfin ṣẹlẹ̀ àgbà pẹ́ni tí ọba yáwó kófin kan dógò tọ́fẹ́ yá mú lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ilẹ̀ abúlé wò lóní lọ kó dọ́kúmẹ́ǹtì rẹ̀ tọ́jú ẹ̀mí wa ló fi dógò nígbà tó bá sanwó wà gba dọ́kúmẹ́ǹtì rẹ̀ ẹ̀rí pé ẹni tí wọ́n máa kówó sálò ní pọ̀ ẹnì kan fẹ́ yá two hundred thousand ó sì ní bàjáde tuntun tọwọ́ ti four hundred thousand gbé bàjáde ẹ̀ kalẹ̀ ẹ wá wẹ̀ ní tí wọ́n máa sọ dáadáa kọ́ mẹ́jọ kó gbé kalẹ̀ ọ̀rọ̀ àwọn kan wá gbé lóru o wọ́n bá ti gbé bàjáde rẹ̀ kalẹ̀ kọ́ bá yáwó kọ́ bá sanwó kọ́ wá gbé bàjáde. kọ́dà ẹ̀sùn lè sọ́kò ní ọmọ sanwó mẹ́gáàdì tí ọmọ sọ orí jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ dó. so eléyìí jẹ́ ló ti ṣe jẹ́ nínú ọ̀nà tí a lè ṣe. òun náà ní kíkà wọn fún gbó kalẹ̀ owó tó gbé kalẹ̀ yẹn wọ́n wá pe àwọn tí ò lówó tó jẹ́ pé àwọn ní òye àti ọgbọ́n káràkátà ike afẹ́sẹ̀ mọ̀bọ́rọ̀dà mọ̀bọ́rọ̀dà afẹ́kẹ̀yàn wa gbowó yìí lọ sòwò lórí pé èrè yòówù tẹ ẹ bá rí lórí àwọn owó yìí á dìjọ máa pín pẹ̀lú yín ìrànlọ́wọ́ àbí àbí òsì bẹ́ẹ̀ wà lẹ̀ ẹlòmíì gbọ́n ọgbọ́n tó ṣe pé ẹ̀ẹ́dì bárù rẹ̀ pàdé lórí èèyàn mẹ́wàá wàláhì nípa káràkátà ṣùgbọ́n ìdówó ní àtàmà ok tó ló wá bá mú ẹni tó gbowó kalẹ̀ wá ń kọ́ wọ́n á gbé kalẹ̀ tóró àwọn akọ̀wé báyìí àwa gbé five million kalẹ̀ fún ọ ọlọ́mọ bó ti lọ́mọ kó màlúù wá láti ibi tí màlúù ti pọ̀ tó dínwó ó sì tún máa fi tó lè máa tà sí níbi tí màálù ò ti pọ̀ tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá bọ̀ á máa tètè rò èló lẹ ti rajà èló lẹ tajà ní awọ àtẹyìn àmì èrè tó lè bọ́ tó lè jáde àwọn àgbàdà yìí pé èrè tá a jẹ ní àwa tá a gbowó kalẹ̀ ẹ̀yin tẹ̀sí tẹ àgbà kó máa pín lọ́gbọ̀ọ́gba agbà pé ká máa pín ní ìdá méjì sí mẹ́ta àwa tá a lo owó kó mẹ́ta ẹ̀yin tẹ́ ti tó kó méjì agbà ká máa pín ní ìdá márùn sí méjì gbogbo mẹ́rin bá ti kò sí ṣùgbọ́n pàtó èlò lẹ́jẹ̀ léèrè Allahu lọ́mọ. tẹ́yìn bá wá ń tòwò yún ọwọ́ padà hàn pé òfò la ti lọ́tẹ̀ yìí ṣùgbọ́n ìwádìí fi hàn pé ẹ̀yin jẹ́ nǹkan owó ṣiṣẹ́ ẹ̀ ń fi ọ̀nà kankan jàǹbá àwọn tó lówó tí jàǹbá fi tẹ̀lẹ̀ bí ká tó wọn sọ pé gbogbo gbàtẹ́ máa lọ ra màálù o ẹ sí báńkì tẹ́ bá débi tẹ́ ra màálù ní kẹ́ wìdúrọ̀ rẹ̀ kọ́ wa jẹ́ pé kápẹ́lẹ́ yìí ẹ gbowó lọ́wọ́ ni lóde bá gbowó lọ́wọ́ yín ẹni tí ń ṣiṣẹ́ ní oṣù sàn. àmọ́ tó bá dé báńkì lẹ kówó sí ẹni tí ń ṣe ìdúnàdúrà lórí màálù ǹjẹ́ kẹ́ gbowó jáde àwọn kan bá yọ̀ wọn náà bá gbowó lọ́wọ́ yín ẹ̀ ní tí ò bá ti jẹ́ pé lọ́wọ́ nu bówó ṣe sọnù ẹni tó lówó ní òfòrí fà àmọ́ tẹ́ ẹ bá lọ́wọ́ ń bẹ̀ ẹ̀yin lẹ́fòrí fà ẹ̀tọ́ ní nínú sẹ́tẹ̀ǹsì oní jíjẹ mímu yín tí ò bá ti mú gbèsè dání ẹ máa jẹ máa mú ní owó wọn ibi tẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì rajà kẹ́ẹ̀sì tajà wọ́n bá gba pípẹ́ sùn kẹ́ẹ̀tù gbéra ńjọ́ kejì inú owó àwọn olówó lẹ́sìn máa mú àmọ́ bí kẹ́ẹ̀sì pé ká ta òtẹ́ làbẹ́ lójúbọ̀ o ibi tá a lè forí pamọ́ títí lè mọ ọwọ́ àwọn tí ẹ̀fọ́ òsì ní jẹ́ nípò o tó ẹ̀ wá tún bẹ ẹ lọ bá ta ẹtù bẹ gbẹ lẹ́wọ́ méjì ẹgbẹ́ sẹ́mi kí n sẹ́mi. tó ilé ìjẹ́bù ti ti jẹ́ mẹ́. inṣàlá èyí yòówù tá a bá ṣe nù méjèèjì wàláhì tó bá kéré èkejì là máa ń ṣe ẹ̀rì kí nù pọ̀ àwọn ẹni tó rí fẹ́ ti pọ̀. olówó jù ẹni tí ò rí kàṣe kan náà dolówó àǹfààní tó wà tẹ́lẹ̀ o ní pé àwọn ẹni tó rí kàṣẹ kó ti kú bàjẹ́ nínú ìlú ọ̀nà lówó ní kankan dípò rẹ̀ tó ń lékún lọ lọ́nà aláàlú aláìní onóòtúpá ti rí rẹ̀ ń bò òun náà ń ṣètẹ̀mí tó dáa sòtọ́ bá pa abá lè ṣe irú eléyìí ọ̀dà púpọ̀ torí rẹ̀ sábà lè ṣe cooperative tó abẹ́ kò sí tàbí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yìí kò sí tàbí ṣùgbọ́n káwọn àwọn tó ní experience gidi táwọn náà sì jẹni tó ṣe fọkàn tán torí akọ́lámọkọ́mọlá ń bẹnu àwọn èèyàn tọ́nà lè má tẹ́lẹ̀ tọ́nà bá fi lè sí fún wàlá ìyàwó ní ọ̀lọ́fẹ́ pẹ̀lú owó olówó ó sì lè ti ọ̀yọ́ ìkọ́ta lọ sókótó tẹ́ẹ̀lì kúrò rẹ̀ mà sọ amẹ́ni tó ṣe fọkàn tán tó bá jẹ́ pé wọ́n bá wà kọjá fáwọn èèyàn kan gbówó kalẹ̀ láti orí owó kékeré títí tí ó fi máa di pé ń pọ̀ sí ń pọ̀ sí ń pọ̀ sí olówó ọmọ lékún aláìní náà ọmọ ẹ̀dẹ̀ nìkan ni abẹ́ ọlọ kó sóore rẹ̀ kárí gbogbo ní kálukú wa subhanahu wa ta'ala alhamdu ashhadu an la ilaha illa anta astaghfiruka.